الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà tí a dá ọpẹ́ fún ọlọ́ọ̀bà tí ó tún fún wa ní àǹfààní alladhi ahyana ba'da ma matana lẹ́yìn ìgbà tí a ti kú lẹ́yìn ìgbà tó ọlọ́ọ̀bà ti pa wá tó gbẹ̀mí kú lára wa ọlọ́ọ̀bà iná ló tún dá ẹ̀mí padà. wá ilé n'usoro, dájúdájú ọ̀dọ̀ náà ọba iná ni a máa padà sí inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ẹ̀ láti wá ọ̀dọ̀ ẹ̀ náà sì ni a máa padà sí ọlọ́run tún sọ fún wa pé kóòlì ìrì ànábì sallallahu alaihi wasallam bá mi sọ fún àwọn ẹrú mi pé kan àbí dáadáa kan àlùmùsíbà gbólóhùn mùsíbà nínú èdè lárúbáwá akọlábo ni dáadáa taburú ni nǹkan méjèèjì ló kó sínú tí dáadáa bá ṣẹlẹ̀ síyàn mùsíbà ni àdánwò ni tí aburú bá ṣẹlẹ̀ síyàn mùsíbà ni àdánwò ni pé dáadáa kan àbáburú ò ní ṣẹlẹ̀ sí wa illa ma kataba Allahu lana àyàfi eléyìí tí ọlọ́run bá bá kọ fún wa àyàfi eléyìí tí ọlọ́run ọba bá kọ́ fún wa wa ala Allahi falyatawakkalil mu'minun àwọn tí wọ́n jó nígbàgbọ́ òdodo ọlọ́run ni kí wọ́n ya agbára lé mùsíbà kò ní ṣẹlẹ̀ sẹ́dá ẹ̀dá ò ní kú àyàfi kó jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àti àkọọ́lẹ̀ ọlọ́run àti sábàbí tí ọlọ́run ọba ti kọ pó máa pa ẹ̀dá. E ẹ̀dá òsì sì ní máa ní àyàfi pẹ̀lú sábàbí ọlọ́run ọba ohun tó ń jẹ́ ikú ọwọ́ ọlọ́run ọba ló wà kúlì láhùn mẹ́mẹ́rin kẹrìmúlìk ọlọ́run ní ìrì ànábì máa sọ wípé olúwa wa ọlọ́run wa máa lè kẹrìmúlìk ọba àwọn ọba túùtì lè múlìkì àmáǹtàṣáà. ẹni tó bá wù o máa ń fún ní ipò o máa ń fún lágbára wa tu'izzu man tasha wa tanzi'u al-mulka ẹni tó bá ti ní agbára tẹ́lẹ̀ tó bá wù wọ́ ọlọ́wọ́n ọba wàá gba agbára kúrò lọ́wọ́ ẹ̀ wa tu'izzu man ẹni tó bá wù wọ́ ọlọ́wọ́ wàá sọ di ẹni ẹni ẹyẹ wàtúzílù ẹni tó bá sì wù wọ lọ́wọ́ ọba wà á sọ di ẹni ìyẹpẹrẹ bìyẹ́bì kalẹ̀ kọ́yì gbogbo ohun tó ń jẹ́ oore ọwọ́ ọwọ́ ọlọ́wọ́n ọba ló wà túùlì jù lẹ́yìn láti nàá ìwọ lọ́ba tó máa ń da ọ̀sán ó máa ń da òrùbù ọ̀sán wà túùlì jù nàá rọ̀ fìlẹ́yìn ó sì máa ń da ọ̀sán bó wàtó kòríjù láàyè nínà ìlúmẹ́yì ìwọ lọba tó máa mú alàyè jáde látara òkú wàtó kòríjù ìlúmẹ́yì tàmínà láàyè ó sì máa mú òkú jáde látara alàyè bìyẹ́dì kalọ̀ kọ́yè gbogbo tó ń jẹ́ oore pátápátá ọwọ́ rẹ̀ ló wà innaka ala kulli shay'in qadir gbogbo tó ń jẹ́ àkóso gbogbo tó ń jí àfọ̀rọ̀ ìwọ lọ́ba tó lágbára lé lórí ó túmọ̀ sí wípé gbogbo nǹkan ò ní máa ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú ètò ọlọ́run ọba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá pẹ̀lú ètò ọlọ́run ni àkóso gbogbo nǹkan àlámọ̀rí gbogbo nǹkan ọwọ́ ẹ̀ ló wà ọ̀dọ̀ ẹ̀ náà ni ká máa fìtì sí i tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa ká fìtì sọ́dọ̀ ọlọ́run taburú bá ṣẹlẹ̀ sí wa ká mọ̀ pọ́dọ̀ náà ọba náà ló ti wá kódà kò jẹ́ pàwọn àfọwọ́fà àti àfọwọ́fà àti kádàrà ọ̀dọ̀ náà ọba la máa padà sí ṣùgbọ́n kádàrà ọlọ́run ò ní bí wálé lórí ṣùgbọ́n àfọwọ́fà ọlọ́run bá máa bí wálé lórí ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe gbìyànjú láti má jẹ́ sábàbí aburú kó sì máa gbìyànjú láti máa jẹ́ sábàbí dáadáa ẹni tó bá ṣoríire láyé tó jẹ́ pàwọ́ alájẹ́ sábàbí ọlọ́run bá máa san wálé san dáadáa pàjẹ́ sábàbí tó fi ṣe dáadáa ẹni tá a bá jẹ́ sábàbí tó fi ṣaburú ọlọ́run ọba àlékeọlá á béèrè lọ́wọ́ wa ó lẹ́tọ̀ọ́ láti fìyà jẹ wá lórí ipa jẹ́ sábàbí aburú fẹ́yàn kan ṣùgbọ́n ohun tó ń jẹ́ kọ́dà tí ọlọ́run bá ti kàdárà a ṣe gbogbo gbìyànjú pátápátá láti dóòlà ẹ̀mí èèyàn kan láti gbẹ̀mí ẹ̀ là ṣùgbọ́n náà wọn bá wá tún gba ẹ̀mí yẹn gbogbo gbìyànjú tá a ṣe yẹ ọlọ́run máa san wá lẹ́sọ̀ ẹ̀ pọ́rọ̀ ẹni yẹn wá já síkú ọlọ́run ò ní fi bí wa ló fi jẹ́ pé mùsùlùmí a máa bẹ lọ́wọ́ a sì máa ṣe gbìyànjú a máa ṣiṣẹ́ a sì máa fi gbogbo ìkẹsẹ̀járí iṣẹ́ kéèyàn ṣàṣeyọrí látara iṣẹ́ tá à ń ṣe àá máa fi tì sí ọ̀dọ̀ náà àwa lè gbìyànjú ká kàwé torí ń pa fẹ́ ṣe exam àtúndé exam on àtètè débẹ̀ àtúkọ́ bó ṣe yẹ ká kọ́ ṣùgbọ́n àwa padà fail inú exam kò sí ń ta fẹ́ ṣe ètò ọlọ́run ọba nìyẹn ṣùgbọ́n ìyẹn wá jókòó tẹ́tẹ́rẹ́ kò kàwé gbogbo àsìkò tó yẹ ó kàwé wọ́n tún ní exam wọ́n ní ó answer five questions òkè méjì tí mo ti ṣe iná ọkọ náà ń fa àlùbáríkà ti darí ló bá sọ mí tiẹ̀ irú ẹni ẹ tó bá fail ẹ̀mẹ̀pá fọwọ́ fà ní wọ́n á fail ẹ̀ ní skul tó bá fail ẹ̀ wọ́n náà yà lò mẹ́nà ìlà náà fà kò gbọ́dọ̀ blame yàn kankan àyàfi kí ni orí ààrẹ kó wá ní ẹ kádàrá nì ìwà ló kádàrá pé má jẹyà ó ti wà nù kádàrà pé máa lọ sẹ́wọ̀n ó ti wà nù kádàrà pé ọmọ máa kú òun sì ní ìdìmọ́ẹ̀lì àìfọkànsí àìbìkítà òun ló fa gbogbo yẹn irú eléyìí à ń parọ́ mọ́ lọ́wọ́n ọba ni o. sòwúlò tó máa ń jádánwò fáwọn ẹlòmíì nìyẹn gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn pátápátá wọn a máa tì sí kádàrà ni. kádàrá wà ṣùgbọ́n ìtawà náà ń fọwọ́ fa nǹkan mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti ṣe ohun tó jẹ́ ojúṣe rẹ lórí tá a bá ti ṣe ojúṣe tiwa ká fi gbogbo ìyókù lẹ̀ fọ́nà wọn kọ́nà ọba fi wá ṣe kò ń gẹ́ dáadáa gbogbo tá fẹ́ dáadáa kọ́nà ṣe fún wa èyí tí a fẹ́ láburú kọ́nà lè jìnnà kọ̀ọ̀kan wa wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك